ثم إنه هو الغفور الرحيم أبو كمول من الجيل تورون وعين أدوكو يتنبدا وعين أدوكو يتنبدا ينمو لي أجيلي فالوين أدوكو يتنبدا يونون هنا وعبا يولي الله يلقوا يتنبدا إنه هو الغفور الرحيم أما أدوك موسى lẹ́yìn ọ̀nà ẹ̀rẹ́ ìyànnẹ́ka ẹ̀rẹ́ ìyànnẹ́ka kò yóò ilẹ̀ ọ̀la anya neka ojú ìnà ẹ̀kọ́ ọ̀làdà alẹ́gbọ́ ọ̀dọ́ náà sí lẹ́nu kòkún pé ọ̀lọ́nyà neka ọ̀lọ́nyà náà ní kò dá mọ́kọ̀wọ́ ìgbà ní ìṣòro ìlẹ̀ náà mọ̀ gbówó yà na ọ̀lọ́nyà anyé kú ìjẹ́ ní na náà jẹ́ lórí ìdúkọ̀ ọ̀rọ̀ rájẹ́ ní ìgbà ọ̀rọ̀ rájẹ́ àdìgbòrò nù àmì wọn ní gbogbo ní ìṣòro ìṣòro àkó yẹn náà dọ́kẹ́ neka أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمر wíyẹn kọ́ ọgbọ́n náà kúmọ̀ rẹ̀ wọ̀ lẹ́rẹ́ aaa ó lè fi lò trumpet àti mọ́ta ìtúrídù àti tẹkùn àti bárùn fi lọ́pù tí wọ́n fi sọ́rọ̀ tó kọ́pọ̀ ẹni tó ẹ̀kọ́ àti ẹni bí wọ́n wí ọ̀n náà mọ̀ bọ̀ kẹ́kẹ́ ní tó ìgbẹ́ nẹ ọ̀nà ìkẹ́lẹ́ ní ẹni ó tilẹ̀ tó

adini mageya ma o kuse ade mota uta uta dile dani mota dokura kore porono dona ene ti madia na ayira ye ti madia dani mota na ayira bani mota habi habi habi dona ayira bani so ya na no da kuwo ene na le ti problem ani kuma ane mota na porono de continue ye de ayira ye no porono o ne ti madia ni hami hami na ló dàbẹ̀rẹ̀ ká ní lọ́dà dẹ́yìn ọ̀dà kejì lọ́dà ká ní àbọ̀nà ọ̀rọ̀ náà bẹ̀ ọ̀dà ọ̀nà àdẹ́yìn lọ́dà kejì ìbẹ̀rẹ̀ àdínú àmọ́tàjọ yẹn ní ìlànà wọn jẹ àtẹ̀lẹ́ jẹ ní kejì kejì mẹ́rẹ̀ ni ẹ̀rọ àǹkúmọ̀ àtẹ̀ndó síbo arábìkẹ́ ìkẹ́ni kúmọ̀ lúwẹ̀rẹ̀ láti mú sáré tún ọ máa hàn tó gbókun wá ṣé pọ́blẹ̀mù ọ̀rọ̀ tó yàn ìkà ni lẹ́ka adá ìwọ́n ló gbọ́dọ̀ ìdè yẹ́lọ̀ làbọ̀ ìwọ́dọ̀ pé ògbọ́n náà ti di ní àwọn ọmọdé tó gbé kẹjọ ní mú lọ́kà wọ́ nínú náà lọ́pọ̀ lọ́kà lókè wá kéyìn bá bẹ́ẹ̀ ni ló ti mú ní kàkà dọ́mẹ́ ọ̀ṣọ́ mẹ́ẹ̀ tó ní ẹ̀kúkà wù lọ́dẹ̀ mú sáré tìrú ọtí dọ́ àtúndà sọ̀rọ̀ dáàbẹ̀dú ọgbẹ́ lọ́kà rọ́bì ìní lima anzalta iléyà mi ọ̀yìn ìfọ̀kẹ́yìn òmùrí ma àmì díẹ̀ ní mẹ́sìn mi ìró sí ọ̀pọ̀ wà kọ́ àyẹ̀mí ọmọ ẹ̀mẹ́tọ́ ń lẹ́dùn ọ̀nà dɔw mo yi dana mɛ kɛ adidjɛ ne dɔw ka di yɛ ɛna hɛ ɔbɛ ɛnɛ ma ni ɛnu kɔ ke nyiwu ni na hɛ ɔbɛ ni dana hɛ de musa bɛ ade musa bi tɔn tɔn man dama ka ɛlɛ nyi ana ki tɔfsiri jala le ni ade tɔfsiri dana yi ka ɛli dana tɔfsiri mɔ tama ibnu kafir yɔ kabɔ ibnu jɔli tɔgɔ yɔ kabɔ tɔfsiri kutɔbi yɔ kabɔ ka anabi shuaibu ọwọ nọ ẹbẹ anibu shaibu ẹnyẹ adi sọkè gana tó kàn ọ̀nà anibu musa wà mẹhẹgẹ ọzọ ọbìn ananyi anamozi náà wà dọ anaghị ọbẹ ìjọ lè dá anibu musa lọ kàtọ mẹsikọmẹsì ọdá makọ wa wọn ẹni sanà ẹka ọkọ ẹkẹ yẹ mẹ sọbẹ ìjẹ ìwọ náà má ti kùnyà àgà ọ yẹ sàlá ìyá náà dá anibu musa dá kẹ náà wọ ẹrú kúbi àná rẹ Ama dɔka ni musaka o bɛ bɛnbɛn kɔrɔfɔ ɛlɛ ahin ta ama wa kɔrɔfɔ dɔ ko bɔra ayɛ hɔn e a wɔlɔ dɔ ɛni ɛni awo yɛlɛ mu nìkan yɛ o dɔ ti mɔ dɔda yi ka wɔra ayɛ hɔn yako kó lɔn dɔw kóra ayɛ lɔn dɔw sa ne yɛ lɔn daani deegu daa mɛhɛ. ale musa ale yi sɛlɛm lẹ́kọ̀ọ́ yẹn tọ́ka wọ́n ní wọlé máa ní ẹbí ní ọ̀nà àríwá ní ìdìbò ẹ̀yẹ kọ̀ọ̀rọ̀ náà ọjọ́ ọ̀rẹ́ wa ọ̀nà léèrè ẹ̀dẹ́ ní eré ìyá ẹ̀rẹ́ anamẹ́ àwùjá ẹ̀dẹ́nẹ́ bẹ́ẹ̀ ìrìn ìjọ ni lọ́pọ̀ ẹ̀dẹ́ ẹ̀yẹ́ ọmọ ẹ̀ ògbó yọrọ àmì kádàrá ka ó ti sọ náà ọ̀nà kúrò ìwà ọ̀nà bá níbi ẹ̀ náà ọ̀nà kúrò ìwà ọ̀nà bá bàbá níbi ẹ̀ dáná àti òjò sani gbà àmì àzọ pàtàkì yóò lè ka àyí ilé tí èmi gbọ́ lọ́kẹ̀ jẹ́ kẹ́ ara ní ẹ̀rọ ọ̀tọ́n yọ̀nù nílò déèrè tọ́nà dɔw na wɔn mu ka wɔn yɛ aka ne ka wɔn ne kuta tɔba tɔdaba ina ka bili waati mɔkɔda ti tuwa kɔɔra yi ni ɛti sacred land of tuwa na ire na nyi ire lɔrɔ mu ahoro wɔn ma kare ɛhoro jɔ sɛmi agbo kara ɛbi ɛna muhammed shahi bɛtande mu na ma kana wɔn mu na ka yi ka fakɔɔla li ahalihi imkusu. adébùdó ọ̀nà kàì ahàlà ẹ̀nà ọ̀yá náà nì pépè náà a náà nì ẹ̀nà kọ̀ bá hàlà náà gidi sí ẹ̀ni òtọ́lọ̀ ẹ̀ni ahàlà. lẹ́yìn ọ̀tọ́ náà rẹ̀ bẹ̀ akéde ilé ọ̀yà tọ́ka ẹ̀ dọ̀tọ̀ dàbá. dẹ́pọ̀ sí akọ́dọ̀ ọ̀hún ni wọ́n lẹ́jọ́ àmì àgọ́kẹ́ni ọ̀nà náà rí ìdẹ́ọ̀nà kẹ́ ilé ẹnu nìkan náà bá kàá ní jẹ́ ilé ẹ̀ka inú wọn yé náà wọ́n ti mú àpá ìmọ̀ mọ́lẹ̀ ọjọ́ kẹ́ẹ̀tẹ́ tó nyàká tọ́lọ́wọ́ àmọ́ sọ́lá lọ́sọ̀ bí wọn ká ẹ̀rọ náà ayé náà sọ́tù tó hàn ká ní ẹ̀bẹ̀ yà ká yọ àní musa ká ní ọ̀ní mú àtà ìmọ̀ mọ́lẹ̀ àwọ̀lẹ̀ àdìs sọ́hìn lọ́kà àní musa àdàwọ̀n ti tọ́hù ìzúmọ́ náà ìka tó pa ní haramu anaga jaki kẹrìkẹtẹ ní su ọ̀nà ọ̀sẹ̀ tó ń pa ọ̀nà ọ̀sẹ̀ má dàbà ọ̀nà òkú ọ̀nà kàkọ̀ tọ́ ọ̀rọ̀ ní ìrẹ̀yẹ̀ òye dọ́ka ẹni ẹni ẹni ẹni kura náà kàkọ̀ lọ pa ní musa náà kọ̀tọ̀ náà àtàbọ̀ àtàbọ̀ òye tìrẹ fún ìbẹ̀rẹ̀ nípa àdàbà ìdíyà òde ilé iṣẹ́ náà ìwọ́n de yà àwọn ìdí ìtọ̀ àdàbà òde ilé ọ̀nà àmàpàlà ìtọ́ntò oríta yera da bai anyi dotti na didi nye ta dira to ni so ni fi ala ko to to muri o kan ita to na ko aka na ye bono e dai shitani ama na karu na e ko mi na ko na wa na la e aka bo ya kɔda ɛtu ɛtu ɛla ayɛ nɔnɔ kaa kasi kɔda ɔtɔ ane musa kaa yɛ bani sɛmɛ da kaa yɛ akoko ɔsi tumpa ɛbɛ yɛ tu dɔnɔ tu wɛ de eri di pɔi ɛni bɔdi na ɔno na ayi sɛ ke translation koran wɛ di du esi be you are you are poisonous you are embodiment of poison wɛ ti bi hu ne ɛwɔ ba ni ɛnɛ ni yɛlɛ ɔna ewe ɛfufu awɔ ɔna dɔdɔ ti yɛ tɔtɔ fa wɔ islam ɛbi ngilisi ɛdi tiri ɛsɛ. والإسلام ما يقول ده بين عربي إسلام الكتاب والسنة وأنا لا يدري ذلك لك أنا أساس أبي كاينا أسابي رجال كم تقول أنا دواي أنا دواي دواي mo rẹ ọdọ ọdún yóò ní èyí bọ̀dá ń jẹ́mà mi fẹ̀rọ ọ̀nà àwọn yóò káyẹ̀ inna arsalna ilaykum rasula kama arsalna ila fir'auna eh, eh, rasula ya tutu yuni an to modi ange mẹtutu fìràwùnà sẹwọ́n fìràwùnà ló dìbí fàásọ̀ fìràwùnà ẹ̀hẹ́ ní fìràwùnà ló disobey ló disobey ọmọ ọ̀sán ẹni gbọ́dọ̀ ní èsì disobey ànẹ́bí èyí ní èsì rẹ̀ not not anything anything else fìràwùnà rí hàmọ́nà rí kárùn náà yá jẹ́ rẹ̀ ọ̀sọ́pọ̀ àti ìlọ́kùnjú màá ẹ̀dẹ́ àìkọ́ni ẹ̀ka àwọn ọ̀nà sọ̀rọ̀ aṣọ́rọ̀ ẹ̀rí àkìdọ̀ múra ọdọ̀ mi kò yé agbọ́n tó múlẹ̀ ọ̀kàrẹ́ àbọ̀ àìnà káyìn ìsọ́nà ìsìlám nínú wọn kọ̀ lọ àkàrẹ́ ìgbẹ́gbẹ́ ọ̀tọ̀ yẹ kì ṣèjá wọ́n sọ́nà tó ṣèjá nà lóhùn ẹ̀dí nínú ẹ̀ léjọ́ yá bá mi léjọ́ yá bá ọ̀n tó múlẹ̀ ẹjọ́ yẹ. àlẹ́ mọ́tà arákàyọ̀dà ìfọ̀jẹ́kọ̀ọ́ nà náà dọ́nà ọ̀dún dɔbara nebi idɔn ta idɔn wɛrɛ wa nebi tɔ domori kora kɔsɛ tɔmɔdé wɛlu nwɛ nutu bila ɔna wa otu dɛ ha ade mo dɔdɔ yɛ ka yɛ ɔbɛ ɔni kɔnɔ nílò ɔna mìíràn gba tɔtɔ ahapò dɔnɔ yɛ akpa koko na asɔmu tɛ kura kɛnɛ ònwé yi ònwó ní pálá tɔnɔ káyí bila ɔna ká ɔn tɔni mi ni ònwó de otu mi tɔ tɔ kunu yɔ ade mo dɔ ɔnɔ ti wɔ la náà nínú ẹ̀wọ̀n àmàdọ́ta ọmọdé ilé ẹnu na ọ̀rọ̀ àdáta ayọ̀rẹ́ mi mayam ayamọ ayamọ ganam ayamọ kátẹ́ mu dọ́ọ̀lù lọ́yẹ̀ náà rọ́bì ṣùgbọ́n àwọn ìṣọ́bì wà sílẹ̀ àná ọjà kílẹ̀ kàílẹ̀ náà ẹ̀wọ̀n èrè èrè rẹ̀ àti musa kò mọ́ ìyàwó ọmọ títí ọ̀nà náà mẹ́ ìdá tuntun náà á rí ìwúwo náà mẹ́ ọ̀dọ̀ ìkò واحلل عقدة من لساني إذا نصورة أنا متى ما بعضو كاريه ترى بمعنى النبي موسى شعبي في هونوي وبرينجا ما إلى نبي معركة تاني لا يكتمرم دي معركة يتجو يلا Ọjọ́dún ètò ọ̀hìn ní òṣùlù wẹ́ẹ̀tọ́ ń dá ọdún wa hẹ́lẹ̀ yára kárẹ̀. Ìjọ òrùkọ́ kárẹ̀ tẹ̀lẹ̀. Yíwọ́n náà ìka kọ́ọ̀lẹ̀ bọ̀ ní ìzọ̀ yíwọ́n náà kó wá kó káyọ̀ là ní ilẹ̀ yíwọ́n náà ká dóòtà wọn mi diplomacy àti mi diplomacy láti mọ̀ ike yìí rẹ̀ yẹ̀ lọ. ètò wa kàrẹ́ yìí lọ́yà. àti mọ̀tà àlẹ́ ìsọ̀lá lọ́pẹ̀lú ẹ̀tọ́ ọ̀tá kẹ́lẹ́ náà máa náà ó máa kàdé ẹ̀mú yọ̀là lọ́pẹ̀ wọ́n ti wọ́n zero ní náà. ti mínísítà sọ́dọ̀ mi. kusan na jama'a kan yi mere don redwood a haruna ake a haruna nan ya baba a sami ne nan dumu ya refu a gore nan da ya tere dumu ya gware a yi nan haruna rewa da nebi a gwaduwa nebi mota dumu da na kuma yau firauna jefi firauna anyị fọdụ nkama abụọ dị nna na ọgọdọ أنا إجاء أنا دمرك فقول له قولا لينا لعله يتذكر أو يسعى إجاء وعكري فرعون أني كري يوم ومروته كي أرى فرعون أن يموت ميتا ما دو دو أقول أن أنا سيانا كقرآن أقول أن وسيا إيه وين دو كاتا وني بريدو أنا كي أوه أمران أتوقع كاتا يوابشر دينارنا amẹ́ta wọn náà wà jẹ́ ẹ̀dẹ́nu ahẹ́ ọ̀ àná nǹka wéèrè ẹ̀ máa ṣe náà ẹ̀ tó ọmọdé máa jùmọ̀ ẹ̀ mímbàrí tó ń tó mọ̀ yìí láti ẹ̀dẹ́nu wọ́n tó mọ̀ náà kọ́ àkàdé mímbàrí ẹ̀ mi níbi. sahabi ni kawai akman ka wani akwaman da bataliyar ko su gaga a wani nan tun mai min gari a wani baba wa yagbon ya yi mara kina ya kare da bada ne ne jakutu allah ya bi zan idan ne ne na aka ewa ewa ya nyɔ kari ɛdiri ana kida otu idomori ibu akayi ade musa alayhi salam ìjọ kàfífìlà ọkàn dọkọtò ọmọdé mẹtọmọ tuntun ẹmí iná rọsúlà iná rọsúlà al arúgbótìnẹyìn iná rọsúlà rọbìlà alẹmí ẹyin ẹyin mọ ọmọ mi lẹni lẹtù kà ọmọdé ọmọdé yìí sẹ́nà tó ẹ̀ lẹ́wọ̀n wọlé ọ̀nà àwọn ẹ̀mọ́ ní fìlà ọ̀nà níṣọ́ gàgà ìnà ẹ̀ ànà ọ̀rọ̀ gbókùn wọn àmàlà èmi mò ń mórí kẹ̀nẹ̀ ẹ̀ má mò ń mórí ọ̀nà náà lẹ́bà pẹ̀lú pẹ̀lú àmì yóò mórí wíwí wí á ẹ̀ má nẹ̀bà yà sọ̀rọ̀ àmì yóò nẹni lò ń mórí ọ̀sá. ọmọ yẹn o má alimtu lakum min ilahin ghayri mẹ́ẹ̀ka ní mórí ọ̀sá ọ̀ nẹni ọ̀rọ̀ lẹ́yìn anáfẹ́ ọ̀rọ̀ tó lẹ́yìn ọ̀rọ̀ ọ̀kà tó ọmọdé kí ara kòtó lọ́nà orí bọ́lọ́kà aláàmọ̀rọ̀ bí kàfí na wọlé dá àmẹ́mọ́ ojú ní ẹnkẹ́bìnrin ní àpá ó بارك الله فيكم ولبثت ولبثت فينا من عمرك سنين إن هاو دو تولو إن هاو إذن إن منا يكون قدر yes spread it in our palace God after that God is so scared to it ta ẹ̀yà pa ọ̀nà wà náà kọ́mẹ́dọ́ wà ká ẹ̀ta náà ní múlẹ̀ náà tẹ́ ọ̀tọ́ káì wà á ń sàmìnà ẹ̀ka àgbẹ̀rẹ̀ ìsáàbì lónìí Good afternoon. Adé mú sọ̀rọ̀ ikú lọ́kà lọ. Ẹ̀ẹ́ ilé lọ́kà lọ́kà ó ń dábìrì à ń kẹ́wọ̀ ọ̀nà dúdú. Ó wà ládùn lè rẹ́ kúrọ̀ wọn náà rẹ́ kọ́ bá tọ̀tọ̀. Ẹ̀ wọ́n náà fi wọ́n là kuma omori ọrọ àmì ẹmí bọrọ yàrá wisdom omori ọrọ àṣírí ọyẹ ara àtúwẹ àtẹwura lọmọdé ìbẹsẹ ní ọdún. ibi ọ̀nà ká àjọ àzáyẹ kẹ sẹ́ni sẹ́ni tomato panato àbúkà níbi ní àti tomato panato sẹ́ni ìtàmáyà kìí ẹ̀dẹ̀ dọ́kítà wíṣọ́ ọdún tó ọjọ́ lọ́kùnrin wọn dọ́kùnrin wọn dɔtí ma nùbàlẹ̀ wọ báyìí náà ma nìyẹn. ìyí ìyí àti musa ma nínú ká ní lọ́rẹ̀ ọ̀rọ̀ tí lọ́ra. àbẹ̀rẹ̀ náà ká kò jẹ́ péré sáàtọ̀ mi anakọ́rọ̀ pẹ̀lú ọ̀nà àti èdè pẹ̀lú ẹgbẹ̀rẹ̀ kùdìrì ilé tìrì. sáàtì musa ma rẹ̀ jù wọn lẹ́nu. ìjọ ma sànà dáhùn tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́ hùn náà pẹ́ òhun náà yìí. ìjọ ma wà lọ́rẹ̀ mẹ́ lọ́rẹ̀ tẹ́

lọ́dà kàtẹ́ jẹ́ kóyọ̀ nọ́ọ̀kì láti ẹ̀kọ́ ní ìjábà gẹ̀ẹ́sì ẹ̀rẹ̀ nyẹ́nyẹ́ máa ni wọ̀ anyẹ́ máa ni mẹ́kẹ́ ẹ̀dọ̀ ọ̀bàdẹ́ ọ̀dà ọ̀sẹ̀ ìjábà gẹ̀ẹ́sì dẹ́ka yìí ẹ̀hẹ́ ilé hàdé mu dá mi ká ẹ̀wọ́ mi dá mi nà mi yá dá mi dá mi mu dá ká kọ̀ntínú ni ni kèmí ìrẹ́ ọ̀nẹ́ àdé mu dá ọ̀nà ọ̀nà ọ̀pẹ̀nyà ẹnu abo orílẹ̀ èdè yín èèyàn kò mọ̀ òjé ǹde ònyéjìmọ̀ àbánu náà rẹ̀ ẹ̀rí yẹn máa jẹ́ tẹ́tí náà lórí ìlànà máa nà dẹ́kun àdéhùn lọ́dún fi yin já hàn. dómìnà ọ̀dà kà á ti lọ́nù káyé ìwọ́pẹ́ ní mẹ̀hẹ́ náà dẹ́hùn òmùríkà sọ́kọ̀rọ̀ ààyùn náà òmùrùkè ní ìmàbó anáìkàbó ní ìrẹsì onílùkìlẹ̀ ìlàyà wọ́n tẹ́lẹ̀ àbúhù náà ní ìrẹ̀hàm náà ní tẹ́rọ̀rẹ́ ìlọ́dà ìyá òmùrùkè náà wà tẹ́rọ̀rẹ́ náà ní mẹ̀mọ̀ ìlọ́dà náà bá àkúrò nìkẹrẹ òmùrùkè káyẹ̀ nínú wọ̀já òbí síhìrì àbín ẹ̀ní ẹ̀dí wọ́n pọ̀ gbányọ́ náà ìka ọdẹmọdẹm ẹ̀rọ nyẹ́ mọ́ ní mẹ̀kẹ́nẹ̀ dẹ̀ wọ́n wọ̀ yìí lànà owó kẹ́ náà mọ́ ní mẹ́ dọ́ọ̀lá mẹ̀kẹ́nẹ̀ tí a ń dẹ́ka ẹ̀hìn a ń wọ́n bẹ́tà náà ọwọ́ rẹ̀ ẹwọ́ bá yẹn àbẹ̀wò ní yìlẹ̀ dọ́kọ̀ mú nẹ̀ tà àbẹ̀wò yìí yẹn náà rọ̀ dọ́kùnrin àbẹ̀yẹ̀ mi ṣíṣe ìwúrí ẹ̀ tẹ́tẹ́ wọn dọ́mù náà bá ní ọṣẹ́ wọn múlẹ̀ tẹ̀lé ìfúnná mọ̀lẹ́kọ̀ọ́ káyà ọ̀dọ́rẹ̀ ọ̀rọ̀ ti dọ́rẹ̀ rọ̀ ìjẹ́ ìrẹ́ ike lẹ́dọ́ dẹ́nìká aṣádọ́lá ìlàhà ilẹ̀ lọ káà ìlẹ̀ lọ́yá ẹgbẹ́ ìdí ụtọ emeaka aka ọbọdọ ya m n'aka ka ọ na-ewi adọ ayọ na ahụ dị anyị ka nọ nọ jee enyefemeta onye-ekwu-nidọ pẹ̀lú-ìyẹlẹ́wọ̀ lọ na katọ ọ̀rọ̀ ẹ̀wọ̀ ọ̀bẹ̀ ní ẹ̀nyẹ̀rẹ̀ wọ́yọ̀ ha esi n'ime mun je ba me do ni na ni da jana aya bismillah ni brown ade ni na da mun eren da wa chama chama chama e ko ni brown na do da ru di ji da bi ji do da eh ade ko da e we kunya e e e ni ka be ko le le ko me o mi nai nai wa nya ni ka be Drone ni mo dai kinyala, oro get bet kara ba ke that campaign everywhere. It is the that can get them in the ground. I think we don't really know. When you do what then, I don't know what bomb to do your hand. The soldier that are joined that will roll him into the day of a cannon. There are four and a half minutes down. Oh, one on it. I did move on and then I done. Somebody died. I did move on and then I done ẹgbẹ́ ìrànwọ́dẹ̀ orí àtẹ̀jẹ́ ẹ̀wùgbọ́n nítorí kúgbà nítorí lànà wọ owó àgbègbè ní ìrànwọ́ àgbègbè ní mẹ́kọ̀ọ́ saboda kama o mai zabo inna kun mutaba o ka so bro na rujo jana ya tura mai ba eh le eh, eh, la ho ta ku wa da ya do wa do wa do wa do wa do mu ni da ko da jaba be ko mu subhanahu wa ta'ala ya fadu ma ya sha wa yaqum ma yurid ko mun zai do mu ibrahim e, na e, ne mo sala na ene ne kene da be ebe ne kunyo le na je ni tu ni oku ana egypt ana they were nice. Ẹ̀ka kan wọ́n yí dé ìtura ha ọ àjẹ́ ẹ̀rọ ìbẹ̀rẹ̀ ọ̀nà tó ga ẹ̀ ọ̀nà òkúta ọ̀rọ̀. Adáǹdé kùtà wọ́n ní sọ̀rọ̀ lẹ́ka káì iná alámùdọ̀rọ̀ kùn iná aláwọ̀ kù yà ń nọ. Ẹni ní owó òkú yìí. Àdé kùtà tó kù lọ nùnà nà. Yáà ní ìdí ìjọ ní ebi èlù ìjọba bá ní òkú yìí. Ẹ̀yìn ìsí ìkúnyẹ́mẹ́ Adé Musa alayhi salam. بقوة إيمانه وثباته وتوكله على الله سبحانه وتعالى أقول وكتن إيمانا أقول إيه فجل جهزل أنا أقول شاكرا شاكرا مريانا كيف إيه هذا سورة البورس لك إنا كأي ربي سيهديني ومريا بيبي ومريا كأي ربي ètò mo lè sọ nílẹ̀ wọn lọ. àbọ̀ wọn wọ ọ̀kárá ni wọn kà kẹ́ àti ẹ̀fọ́. ọmọ yìí ọmọ mi kúrò ọ̀kárá orí hàn mẹ́wọ́ rí. wọ́n kú ọ̀kárá ọ̀páǹtì lẹ́sẹ̀ ọ̀bẹ. kàkẹ́ àti ẹ̀fọ́. kàkẹ́ lá kaka waku yo muri wa mzikiri ana waje ana ori haruna do muri ka wala taniya fi zikiri adan manu na wa ni zikiri ni agwa ala salamu ajen ama ya salamu alaikum warahmatullahi wabarakatuh kwa tare kwa nyama wa nani wewe ma mzikiri ni zikiri ma ke zikiri wa ni akanko bẹ́ẹ̀bẹ́ẹ́ òzìkiri léèbù wáìnà òzìkiri àníṣánaka àkà àná òzìkiri أنا لا إله إلا الله أميك عرض أكون بعدك أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام حتى نعبدوك أنا ذا الجلال وكويسة وأنا أنا ويسا أقول ويسا ويانا عجل قلنا هو سلام أمتني الذاكرون الله والذاكرات ẹ̀dẹ̀dà ẹ̀jẹ̀ ní musa manika ní mọ̀lìkà ọ̀tá ọ̀nà ìyẹn náà wọ́rẹ́ sí yá àní musa olùkà ẹ̀yìn ọ̀rọ̀ ọ̀nà náà ọ̀jẹ̀ dẹ̀rọ̀ náà wọ́rẹ́ sí yá àti lọ́la alákẹ̀wọ̀n àti lùsẹ̀ èrè ọmọ yà kàrẹ́ mẹ́ẹ̀dù èrè anaki mariam onye nnebi isa ọnụ mọzi dekịtara ndị onerozi dabọda dị n'elu kwete ụmụ awọ awọ domonita kwete afe ọchidebino ma n'ihinyọ dọọji na ndabaghị nke ọchidebino kwa amị mara ma ndị ehinyọ ọnụ nye naịkọ n'anya ọbị ọnụ dị ero nọ n'elu kanya kọdọ dọmantụ ọka nyọta ndị dị n'ọtọ kwezi esekwe ato mu yi hyɛ ɔno nso mu yi kamɛ nso na nso bɔ wayɛ sɛ ɔmu do mu ni ɛgya ne mu sa ɔgye n'ɔte nyɛ ɔ bi ti nyɛ oku oku ɛna ma na da so na ka ɔma ayɛ da ɔrɔ ɔma ayɛ da ɔrɔ dáadáa iná mi bídìn àkàkúlẹ̀ tí mi ló ti fi àkàkúlẹ̀ tí wọ́n ṣe relation dáwọ́ ìyẹn wọn náà ṣe relation dá mi ló ti ṣe ọ̀tá bídìn ló náà ṣe ọ̀tá ìyọ̀nà ẹ̀ ń jẹ́ pọ̀ fún rẹ̀ èèwù múlẹ̀ ọ̀jọ́ ṣùgbọ́n náà ọ̀tá àdá lọ́wọ́ àwọn fi já ọmọ náà bá ní dọ́ọ̀wọ́ gáì dọ́ọ̀gbẹ́ náà ti kàtà bá àwọn lórí ìgbẹ́ ọ̀rẹ́ ọ̀nà tó náà ní òdòdó àkúrẹ́ dọ́ọ̀mọ́lì planning láyọ̀ náà dọ́ọ̀nà ó pọ̀ àtúntò òdòdó náà wà ń dára mẹ́kọ̀ọ́ yóò hojú lè ra ó lọ nọ́ọ̀mì smooth lẹ́yìn àmọ́ lẹ́yìn àmọ́ náà lẹ́yìn àmọ́ náà ẹ̀yà náà tó àtúntò èyí sọ ìbúra ọ̀nà ẹ̀ńdẹ́ wà mọ́tò tọ́ ìyá àwọn ọ̀nà àbí àbálẹ́ wa ìbúra ọ̀nà hmm. àtúntò ìyá àbọ̀ lẹ́yìn ọ̀nà yẹn kárẹ̀ ìbúra ọ̀nà àníṣọ́ ìbálẹ́ wa ah màlẹ́kà jìbìrì kí lọ́ọ̀bì ajé ní ọ̀tọ̀ ọ̀dẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀nà tí ma lé kẹjú ìdí wọn ìbàdàn sínú ọ̀gá lọ́tí máa ta lọ́nà ya ká ọmọ ti bẹ̀rẹ̀ ọ̀nà tó ha ọmọ mẹ ọ̀yọ̀ ọ̀nà ẹ̀dọ́ wù wù bẹ̀rẹ̀ ọ̀nà wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀nà lọ́lẹ́ kù yà á dá bẹ́ẹ̀ àwọn èyí yà wà ọmọ èkó yẹ tẹ bẹ́ẹ̀ àwọn ẹ̀ enyi enyi enyi to wa na de mo ke o de mo sa o ku jo do re tinya do re tinya di mi re ya o me ya malaika jibril alayhi salam o ka ya o to mo ri o ka ah e o to mo e we ri lo no sira na abu no strike no ka ke la ilaha illa allah ma sha ra ko no ne di nya ire ni ke this brown that get it out of him. And it was on the land after his own. Like you cannot brown, I cannot open it. On oh, the episode and don't lack it. So, everyone ran on money man. On the way, ẹ̀rẹ́ ìdáná yẹn o nínú muharram aná ni yóò mú aṣọra. anabi sọ́lọ́lá wa lè wá yọ̀ ọwọ́ abẹ́dọ́wẹ̀ túkà ilẹ̀ tí mọ̀dínà yahudi ní ìdọ̀ ẹ̀ àtẹ́kùn yìí ọ̀nì yàrá ni ẹ̀họ́ ẹ̀ náà ti sáwọ̀. náà níbẹ̀ wá sí nǹkan àwọn náà lọ́la ti rà nílùú rẹ̀ nìkan ẹ̀kọ́ ìnáwó ní ṣe wọn ànáwó fún ẹ̀ náà kàkà òmórí ọ̀sìn náà ni ọ̀sìn àdébùmọ̀sá rẹ̀ náà sáà sáà ìyọ̀nà ọ̀hún ìgbọ̀rọ̀ lómórí ìyọ̀nà dọ́wọ́ àdébùmọ̀sá ni dọ́wọ́ alákìbẹ̀rọ̀ náà ẹ̀ nọ. àgọ́ ìyọ́nà ànẹ́bí mú sọ́nù mọ́ta lọ́jà wẹ̀ ẹ́kú àṣùrà nìyẹn mẹ́ni ẹ̀ ló ti kó mórí àwọn àgọ́ wẹ̀ náà ìṣọ́ náà níbi káwá ni àrẹ̀ yẹn kúrẹ̀ ní musa ní ọ̀hún adé musa àti ìsìlá wọn ti rẹ̀ ìjọba ramadan ni bẹ daṣura náà kọ́ni súnà tó mú akada súnà náà yọkata àmì ẹ̀gbọ́n bàbá ọ̀rọ̀. àmà ayé káwọn ọ̀rọ̀ jọ àná wẹ́rẹ́ rẹ̀ máa ń dẹ̀ṣọ́ náà ní ìmúṣọ dẹ̀ṣọ́ náà níbi àìṣọ́ lọ́kà àkàṣọ́ náà níbi ọmọ tọ̀sọ́ lọ́wọ́ àlẹ́sọ́lẹ̀ ìjẹ́ sábì níka. èrè àwùjọ níyàwó náà àmà ìtàn yọ̀ náà dáadé bìbọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ mẹ́ni. sí kò nyá nínú bìbọ́ dáhùn aṣọ àgbẹ̀ká tí kò ní àdáta náà máa sọ ẹ̀ẹ́dẹ̀kọ́ ìsáàjì náà fẹ́ tọ́jú ọṣẹ́ rí ọ̀nà níbi ọ̀rọ̀ taka máa lẹ àjọyìn bẹ̀yìnbọ̀kẹ́tò ìlàkọ̀bílì làtùmọ̀ náà tààfẹ̀ máa ní tu nẹ́ẹ̀sì ẹ̀ àdébìkà máa rán náà wọ́n yàtà ń máa ṣáná pọ̀ ọ̀hún náà ní wọ́n rẹ̀ ṣe ọ̀hún máa díjì ìyàwó díjì ọ̀nà níbi ọ̀rọ̀ rẹ̀ nẹ́ẹ̀sì ọ̀nà alẹ́ So, òun náà dé wọ́n ní wọ́n pé ẹjẹ́ afẹ́ta ló ṣẹ́ẹ̀rí láta ọdọ́wọ́ wọn yẹn ń ṣẹ́ẹ̀rí tó ti lọ lọ ṣáàjẹ́ láta ó èjì àwọ́dí yẹn ṣéèkù lè sẹ́mi ìbùnú tẹ́yìn mi á ọ ní ṣẹ́mṣù àìmà ìbùnú kọ́ìmà tó dí yá rọ́mọ̀tòlá àlẹ́ ìhìmà lẹ́nìí ní kàkà yìí alákòwò ká lọ ṣáàjì náà fẹ́ta lọ ṣẹ́ẹ̀rí lọ ṣáàjì òwe kẹ̀lẹ́ màá yẹn òun ló fẹ́ ti jí náà rẹ̀ òwe àyẹ̀bẹ̀ sí lọ́wọ́ àyẹ̀wò díndín ama òdì ẹ̀dá àtà ọ̀nà sí oníwèé ṣẹ́ẹ̀dì ajínàgbàdà ló ṣẹ́ẹ̀dì oníwèé ṣáàjìn ṣẹ́ẹ̀dì ló ṣáàjìn oníwèé dáìka ó ṣe ẹnì ìtàn kuma owó oníwèé again báwo bá ní kúrọ́ máa kápẹ́ nínú ọ̀rọ̀ yẹn káka ṣúlọ̀ yẹn ẹ̀ẹ́dì ọ̀nà kẹ́ńtà kẹ́ńtà ọ̀rọ̀ ṣọ́ dáàbò ẹ̀yìn kéèyè awuka ne bika jẹ o dunyi náà wọn yìí ká ẹbí ni wọn sọ anájì ìwọ gọ adaka wi yí tètè nínú wọn yìí wọn sọ bìlà àdìlà kẹ́yìn tẹ̀lé ọkọ̀ sọ̀sọ̀ àwòká ọ̀tẹ̀ sáà wọn náà níbi ọ̀nà fún mi. sẹ́yìn wọn yẹn mọ́ iná mi ní ìtàn náà. dan ini ne ashura dara ne ira gwa ana ana gadi ani annawasif ani ashia nawasif ni ẹni ọ̀nà ẹ̀ka ẹni ẹni ẹni project ẹni ihe èsì ẹni hidden tomori ẹni nawasif ẹni wọn náà jẹ ṣẹkúrẹ ẹni lọka àwọ hasan ọdá àwọ hussein àjọ tomori hussein gbọdí fatima fatima wọjọ tomori sọlọ bẹlá ní hussein lọwẹ àjọ tomori ẹkọ ìjùmọ like this orúkọ mọ̀ yàwó òtùbà dóòlù rẹ̀ kì fàtímà ìjẹ náà àwọn ọmọdé olóyè ẹ̀rẹ̀ fàtímà mẹ́tú ẹ̀yìn lọ́kù àti dáadáa bẹ́ẹ̀ àwọn èyí rẹ̀ lọ́sọ̀ orí kàkáì kò máa rọ̀ ìhánà táyà ìjẹ ìwọ̀n orí ẹ̀rọ kátà ọ̀rùnlé ìjẹ náà ká sàbúlání ní máa wọ́gbẹ̀ ní tó ilé ń mèrè wa àbára ẹni ilé lọ́sọ̀lá lọ́sọ̀lá tó rẹ̀ lọ́sọ̀lá lọ́sọ̀lá tó rẹ̀ agbo ìjọra èmi ẹ̀ sì wẹ̀rẹ̀ lẹ́nu ọ̀hún ní ihe ìjọ náà ẹ̀wọ̀n náà agbo ihe ìjọ náà èmi ẹ̀ ìjọ náà ẹ̀wà ní màá ní yan ìdá àlùsù náà ọ̀jẹ̀ wà ìdá àlùsù náà jẹ́ ẹ̀dúrẹ́ àtọ̀ náà kò sẹ́yìn náà náà rọ́dì ọlọ́wọ́ àníhùmà. dọ́dún wọn ẹ̀nà

فالأهل سنة والجماعة فولا دي هوتا ايه وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا جعلني الله وإياكم من هؤلاء من أمة وسطية محمدية إبراهيمية ثم نبو بيت أمة أبناء جنة أبناء نعم ما kéré ti èso ẹni ẹjọ́ tó wọlé àgọ́ àmì ẹjọ́ tó wọlé yìí onítorí ẹ̀kú lọ́bẹ̀ àìkọ́ ìnáwó tó wọlé dé tẹ̀gbà. ẹlẹ́nà ìka ẹni náà pọ̀tà bí wọ ẹ̀kọ́ ẹjọ́ tó wọlé àtẹ́lẹ̀ ìná. ẹ̀dá mọ̀ ìlọ́ra ẹni rà rẹ tẹ ọ̀nà ọ̀nà jẹ́ ikú mórí yìí. àìké èso rẹ tẹ nẹ́ẹ̀bì èso rẹ tẹ àìká náà bọ́ mórí lòmọ́ náà ọ̀ Wẹ́n ní ti bìrọ̀ ń da anya ọ̀rọ̀bá ní dáná ní jojo ìkèrè alẹ́bìrà mẹ̀mẹ̀dá wọ̀ ẹ̀ jojo ìkèrè ẹ̀kọ́ ọ̀rọ̀bá ní ọ̀bẹ̀ ní dọ́nyẹ kẹ̀ dọ́nyẹ tó àbúkọ́ ọ̀dọ́ tí ní méjì náà níbìrà mẹ̀ òun náà ọ̀ wé kúrò ìbò dányìrì yìí ilé ìdí náà ìrìn bẹ̀rẹ̀ òbí yóò ìwé dọ́tọ̀ ọ̀rẹ́ nì ìdí sàmúlà ìka àwọn òwe dà chi nẹ dà fẹ́rẹ́ àti yọ. àdìrẹ́ àyìn ẹ̀bìrì anáà rẹ̀ àjọmọ̀ rí o ẹ̀rọ kẹ̀kẹ́ ìgbẹ́ ìdílé rẹ̀ nílùú

adó mọ́tà kí ọdọ́ fún ilé bọ̀tà lọ́kà wọ́n dẹ̀ tó lókè ní wọ́n náà wà. Èmi èmi gèdè lámẹ̀dé mi ìwọ̀n ìwọ̀n nìyà. The place don say hold on it. Ó ti pọ́n nínú ìbẹ̀wò rẹ̀ láti ètí ètí. PDP alákà àbí ọmọ náà, àbẹ́ àwọ̀. Ajá ni ẹgbẹ́ PDP lẹ́tẹ̀ ìdọ̀bọ̀ rẹ̀ àkà. Àyẹ̀ PDP àkà ọmọ náà, láṣọ pé PDP kú yẹ kó bàbá rẹ̀ wọ́n láti ra, ó wà tọ̀ sára so yìí lè mítì náà ọ̀rọ̀ náà tẹ̀lé ọ̀pọ̀ pdp yẹ́ ẹ̀yìn mítì náà ní àwọn àti ẹ̀yàn ní ẹ̀tọ́ ìmẹ̀ yẹ́ ẹ̀tọ́ pé ní bọ́dì mítì àrà mítì náà dọ́kà ẹ̀zọ́ dàkà àmì yẹ́ ẹ̀mà níbìlá ọ̀nà pẹ̀ẹ́ mi òjò kìlẹ̀ mi àyíkò ní mítì náà níbìlá ẹ̀rọ wọ́n náà wà kọ́rẹ́ so ó kọ́ ní sí ẹ̀ ní dọ́yìí káwàjọ́ الإمام القاضي أبو بكر بن العربي المالكي رحمة الله عليه انا العواصم من القواسم في تحقيق مواقف الصحابة بعد وفاة رسول الله صلى الله عليه وسلم bàbá àkẹta náà iná kanáà tàbí ní wọ́n ní ṣe ẹ̀ka be a ka to be uh, wa ona ko me de mu ta de la de lo asali hukbat min at tarikh hukbat min at tarikh ما بين وفاة النبي إلى مقتل الحسين سنة 66 هجرية أظن يا عبد الله بن هيدن أنتم من مشاهدة عبد الله أنا نعم كورو داو حسين ani madakati nanu uwe nọ nọrọ n'ahịa ọdọọdọ ya uwe uwe asị pụrịkwadị wee kụwe ndọdọ ha atụ na-eche eche Bẹ́ẹ̀ni tọ́ ọ̀nà ọ̀bẹ̀wọ̀, àmọ́ àyè ń pè sórí ni. Mùáwíà ọmọ àti ẹ̀sẹ̀ lókè jáde lẹ́yìn ìwà ọ̀yà ọ̀dọ́ rẹ̀ lọ. Máa kà á kà á kà ìlú ọ̀nù wà lọ. Ìmọ̀ wọn ni èyí wọ́n fẹ́ràn pọ̀jù wá àdúrà èyí. Ó fi ọ̀tún mẹ́lẹ̀ sàárè máa bẹ́ẹ̀ nà ọ̀fọ́ àti nàbí ìlà mọ́tò ìfọ̀sẹ́ ìfẹ́ràn fèrè jùlọ yẹ. Mọ̀ọ́mù àbájẹ́ ti tẹ́ mẹ́tẹ̀ẹ́ mẹ́tẹ̀ẹ́ mọ́ mọ́wúrẹ̀ tẹ́ ẹ ti tẹ́ lọ́sí ìlọ́pàá ìlọ́pàá tí owó yẹn náà ká báà mẹ́ jòdì ṣúra báà mẹ́ jòdì kọ̀sánsọ̀ náà fi ọ̀la á nà kọ́ mẹ́mẹ́ ẹ̀dẹ́sẹ̀ bọ́kà lọ́jọ́ náà wà ní ọ̀rọ̀ náà aláìkọ́nọ́mí pẹ́ẹ́nì náà ọ̀rẹ́ máa pàdé ìyé ìtàn náà ọjọ́ ìwọ̀n àti

سعد بن أبي وقاص أيضا أبو عبيدة عامر بن جراح أيضا رضي الله عنهم أجمعين دنا شارع إذا أما وين كنا نينا نقول لكم أنت بي أمري ما هنا نكرامي أمري ما هو شيء هنا يعني أقوال علي إنه وين نعم تبلاغ إذا علي إذا كاره يجندم إذا هذا نودي ناني كاره يجندم كأني أني أنا فاهمين أنا من سيدنا hussein láti ọlọ́wọ́ àdùn ajé tó mú ní ìnádẹ́ làwọn. mọ́ ọ̀gọ̀dọ̀ àgọ́ ń program yìí dọ̀lẹ̀ sí àwẹ́ ilé náà nyẹ́ wọn tẹ̀lé collection ọ̀dọ́ àkàdó yọ̀ náà ọ̀nàmọ̀ká mi tó má kàtí náà nì. ọmọ ah, ní muhammed yàrá àmúni jọba àná láti dọ́kítì òyìnbó ni àdójọ́ náà ó ní ìyá ọbẹ̀ náà hìdẹ́ yìí. ilé ní muhammed yàrá ẹ̀yìn àtúntò náà dọ̀tọ̀ máma yìí ni yẹ dọ̀tọ̀ àmọ́ ẹ̀yìn ọ̀gá òdi ẹ̀kú lónìí muhammed yàrá yẹ wọ tọwọ di ẹka kò máa yà ọdún dìbí ọdún àmọ ẹgbẹ náà máa nọ ọrọm because ilé oní ṣe ẹni náà kàn ní ẹkọ máa nì ṣe ẹni náà kàtó ń tó mọ yìí àmì mọnàkì ó ń tó mọ yìí ojú ń tó mọ yìí ájú ń tó mọ yìí ẹhìn islam mẹ́rin ojú ọmọ ojú ọmọ ọ̀nà wọ̀rọ̀ kọ̀ mẹ́rin àwọn mẹ́rin. so ìbílẹ̀ náà mọ̀ ọ́n mi ọ̀rẹ́ mi kò àbúrò rẹ̀ lọ̀gbẹ̀dúrà kò mọ́ ní ìnáwó kò wọ́n ló léyìí bá fẹ́ ìrọ̀lẹ́ ìná kò mọ́ ìnáwó ọ̀dọ̀ sídùn mọ́nà ojú àbúrò àbúrò rẹ̀ lọ́mọ nàkú sí sí yẹn jọ́kín lọ́sẹ̀ ẹ̀tẹ̀ sixty one years after hijira lẹ́rẹ̀ ilẹ̀ ọ èyí lórí yẹn náà. ṣé ìjọba ìjọba ìjọba rẹ ọ̀dọ́ àná ti bẹ́ẹ̀ àyọ ẹ̀rẹ̀ ní ọ̀yà ni sí àgbọ̀wọ̀ yìí abdullahi ibn zubair ibn al-awwam radiyallahu anhu náà ẹ̀míyọ́ mẹ́rin zubair dáwọn yìí jọ ọ̀dà wọ́n ti bẹ́ẹ̀ ilé yìí ọ̀tọ̀ ọ̀jẹ́ ni wọn lùsọ́ tó rà rẹ̀ lónìí olóòrùn ẹ̀hìn ìlọ́wọ́ sí dọ́kọ̀ yẹn ni lọ́wọ́ mẹ́dínà dọ́là ẹ̀mọ́ kà yẹn ni lónìí náà kọ́ náà ẹ̀mọ́ kà ẹ̀jẹ̀ lè tó hàtà hàtà nǹkan ha ọ̀fẹ́ ọ̀nà ẹ̀ wáyé nǹkan náà yẹn wọ́n ti bẹ́ẹ̀ rẹ̀ lé ọ̀nà àti bẹ́ẹ̀ rà yẹn. dábàá yẹn ká ọ̀dọ̀ ìjọba ọ̀dẹ́ ìdẹ́ náà náà. ẹ̀dọ́ náà yìí lọ mẹ́ka wọ́ anáàkí náà ní àbà wọ́n á ní kúbà ìlà yìí kúbà jẹ́ ẹ ti yẹra àkókò náà wọ̀nyí rà nínú ẹni yìí yọ̀nù ẹni yẹra yìí àjẹ́. dábàá ó ń tún mi ò kàkà. títí náà rè òzí ẹ ti yẹra àná wà sí ibẹ̀ ni. iye rè bórí ẹbí ìran ya adáyà rúyà iraq bí iraq ní bẹ́ẹ̀ àwọn ọmọdé ṣe àwọn brọ́dà sí hàn inú mi umar rọ̀gbẹ̀dọ́dì rọ́pùtùlá alẹ́ ẹbí ìran nínú adáyà rúyà afghanistan dẹ́gbọ̀n mọ́ tẹnifílọ́dà alliance dẹ́nà 25,000 soldiers dẹ́nà sọ̀rọ̀ àdá afghanistan kí diploma tẹ́ẹ̀ ní tẹ́ẹ̀ lóògùn ẹ̀sọ̀rọ̀ àrùn ẹ̀dọ́rẹ́ sọ̀rọ̀ àtẹ́ẹ̀ ní ọmọ ìnáwó ọmọ wà ní tinubu ọmọdé àtọ́sílẹ̀ ní ìṣá àlá bẹ́ẹ̀ àríkẹ́ ẹ̀sọ̀dá inú wọn ní nàìjíríà ẹni problem níjọ wọn náà ìjọ náà ìhùgbọ níyìn aná ìjọ náà ta wọn nílé ìhùgbọ náà wọn ẹwọ yà á nìkiri àdúrà dábẹ dáṣe kó wọn dáṣe sí yẹtẹ ní èkó wọn ní ní nàìjíríà ní yẹn fúnyin sí dàgbé ní wọn náà ń ṣe ẹkọ pàànà bọmbù àwọn ẹka àwọn yẹn ni dẹkọ thirteen containers thirteen containers kọjá how many thousands hundreds of thousands of ammunition gọọmenti rawa tí lókè àkàkẹ́tìrọ́ mẹ́ ẹgbẹ́ ìgbà wọn ní èdè dẹ́wà pálí wìtì ìjọba àbúrúdẹ̀ ẹ̀sẹ̀ kẹlẹ̀ kó sùn náà ọdún ọmọdé náà wọ̀ dúdú mọ́ náà wọ̀ kàwájẹ ọ̀kàwájẹ òwe náà ọ̀mákáwà iran ẹ̀bí islam ẹ̀ e protect ọ̀sán yọ̀ náà bí ẹni wọn dàkẹ́ iran sáà ikú yẹ́bì ní iran jẹ̀kùrẹ́ halaka ẹ̀kùrẹ́ máa kún tó múlẹ̀ ọ̀rọ̀ náà ọkọ̀ bìdìbìdì yá yọ wọ́n rẹ̀ dì ní máa bọ́ọ̀ na, nà bọ́ọ̀ na wọ́ta iran nẹ́nẹ́ ẹ̀rẹ́dá blackstone náà ilé tí kàábàwọ̀ ilé akáyíkàbò débì yọ lọ́bì yíyẹ sí jẹ́mi nítorí iran dáìka ìjẹ́ ìjẹ́ náà tó jí halaka ìjọba náà lọ sú ẹ̀lẹ́yìn náà tó wọ́n dáwọn halaka mẹ́ wọ́n tẹ̀wẹ̀lẹ̀ ṣọ́ bẹ́ẹ̀ iran náà lọ́gbà náà mi hajj dẹ́ ọ̀dọ́ rẹ̀ gàjú wa dẹ́wọ̀ ha ìlànà ọ̀nà ní hajj dẹ́kọ̀ ìlànà ẹ̀kẹ̀ explosive ní kẹrẹ náà ní dv dẹ́ẹ̀mẹ́ ìdọ́pá àdíjọ eh, nínú sáà màmá kan ìlẹ́nu wẹ̀rẹ̀ dùn wọ́n tọ́ mi ọ̀nà ẹ̀ka ìjábà wa just pẹ́tẹ́ náà kẹ́nà náà mà na dáàmà ní sọ́ọ̀tì sẹ́ mọ́tò ẹ̀ bá tọ́ra bákan náà ìjà ìsúkò dákun mọ́tò náà ẹ̀mẹ̀jì pẹ́ńpẹ́ and ẹ̀rọ náà mìíràn jẹ́ kẹ̀lẹ̀ tó ọwọ́ ẹ̀rọ náà yóò kó mọ̀ yìí ìlànà oríṣà ní ìdọ́tọ̀ mọ́rí ọ̀tọ̀ nù áìrìn bẹ́kẹ̀ lẹ́yìn máa àbẹ́ ní ikú wà dé àtúlẹ́tọ̀ àmà kò sẹ́yìn wá bẹ́ wọ́n mẹ́ sí iraq kí àtàtà ẹ̀wọ́ ẹ̀wà mí ìrìn yẹ́dọ̀ ìdẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ àbẹ́ ìdílẹ́tọ̀ ilé tí ó ṣe ìfisọ náà nyẹ mú ìmẹdínà àwọn dọ́kítọ̀ olùdáná nyà ka obi akil abdullahi bin akil ka náà o wẹ́n ẹ̀ tẹ́tù máa wà bẹ́ẹ̀ ìdẹ̀dẹ̀ ní bá kan ìjọ náà ìdẹ̀dẹ̀ lẹ́yìn àkànkà ọ̀nà tó ẹ̀rì abdullahi ọ̀rẹ́ ọ̀nà ni muslim ibn akil. Dr. Oman. john na dɔkita ɛlɛlɛ ɛn daadɔ a bɛ ne yà ti nka di bɛ ayɛ yà so sisi wa di bɛ yà ayɛ dɛ yi na ɔsi na ọsị ọga kakɛ yà dɔ yà. ɛjɔ yi lɔ oye ɛnɔ na agusa ni ni ɔna bɔ ɔna tɛmɛ kɔlɔ ni ɛ ɔ kuku àwọn nọ. dama aka ti ma wele tutu ne tuze ide no ma dina ka ata na no do izan ene ke sa wa do wa ile ne the next day that's your abdullah ibn ziyad abdullah ibn ziyad kona wa ko ne kuba no do ta no re so ya abdullah ibn ziyad amna doctor ezine ngwen kɔnɔ atuma ti nka wɔn ti ɔlɛ ti bɛ yɛ abɛn dɔ tɔdi ata yɛ ama ti bɛ yɛ ayɔ muslim ni ake da yɛ dɔla tɔdi ɛdi dɔla ti nka wɔn ti dɔta wɔn akosɔ dɔti tiri ta lɔ di na yɛ o ka kɔnɔ ti bɔ awɔ wala tɔdi aban ekɔ hɛn a labɛn a nɔti muslim ni ake bɛ n'ɔbi daka hɛn so Ọ̀nà jìnnì hìdá bọ́tà bá ẹbí náà kéde ọ̀dọ́kọ̀ náà ìdọ́là wáyé náà kó dákàrà ṣọ́ ọ̀tọ́m nẹ́tọ́ náà nana lùsùwé rẹ̀ dọ́wẹ̀ dọ́kà á wá nájà dọ́kọ̀ náà yẹn wọ́n yẹn mọ́tò lébọn àkéde à despite ka bọ́tà ọ̀nà kọ̀mọ́dà tó wé dáfà kẹ̀yọ́ jọ nyẹ̀bà ọ̀dọ́ ẹ̀kọ́tọ́ náà bọ̀ nàdà ọ̀dọ́ division ìdọ́yà ìdí kọ́ọ̀dù ní kò sí ìnáná tó kọ̀mọ́dà ọ̀dọ́ olójì ní ìdánfọ́nà rẹ̀ ẹ̀wọ́n náà lẹ́tùn náà lẹ́dá lọ́pọ̀ wọn láti adákẹ́ kòwú gbọ́wọ́n náà dẹ̀ mọ́ṣẹ́ òbẹ́ fún ọmọ àyàwó lókè ìjìmá ìdórí ìlú díẹ̀ dídú ọkọ̀dẹ̀ láwọn anájọ́ ni wọ́n náà. ilé náà kú lídùúká ọ̀tọ́mọ ni ìmọ̀ ẹ̀ṣọ́ àyàn mọ̀tò ìwọ̀n àfíìs anárùkọ́ ní hussein àfihàn ọ̀nẹ́bí ọjọ́ bò tọ́ni anake adé anake adé adé ẹ̀nàmẹ̀lẹ́ ọjọ́ bò tọ́ni àlí ìgbọ́jọ́ bò tọ́ni àkíl ọjọ́ bò tọ́ni mọ́tò ibùn àkíl ọ̀tọ̀tọ̀ àlẹ́ hussein ibùn àlí yọ̀nà tọ́tọ̀ àlẹ́ رضي الله عنهم اجمعين ẹjẹ ẹjọ yà kọ́ tó yà bẹ́ẹ̀ fi nana àwọ̀ ẹ̀sẹ̀. de mọ́tò ìwònàfẹ́ lọ́ọ̀rẹ́ mọ́tò nǹka lójú ọ̀dà ilẹ̀ mọ́tò ìjọ nǹka àkà ìbùsẹ̀ nǹkan sọ̀ kúbẹ̀ o ilẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ṣe ojú ẹ̀tù sẹ́yìn lẹ́nu náà pẹ̀tẹ́ dáàdì kópa àti ìdílùsíkà mákàtẹ́lẹ̀ ọ̀sùn náà ní kópa sàájẹ́ náà ìka bẹ́ẹ̀ ní túnìyẹ́ mọ́ àná ẹni alákàkàsọ́nà abdulayi muhammad أوكا إني وفن كتنا البداية والنهاية أوكا قال الحسين لما أراد الخروج لولا أن يزل بي وبك الناس لتبطت يدي في راحك فلم أترك تذهب أوكا أنا إكا أظنني and never just excuse me bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ ẹ̀mẹ̀rẹ̀ wọ́n yìí náà sọ abúlé ibùn abá kàrà wọn mọ ẹ̀yìn àyè ti gbọ́dọ̀ mú abúlé ibùn umar ọkà ibùn umar wọn ayọ̀ maka ìjọ kaka hussein كان ابن عمر بمكة فبلغه أن الحسين قد توجه إلى العراق كل نبي العراق فلحقه على مسيره ثلاث ليال دافع ابن عمر لو سمعت أن دوت سيرة هو يكون يتا لو كنت دافع نانه ìjúwọ́ ní kú ọ kọ́ọ̀lá ẹ̀yìn náà torí inú àmì ìrùsẹ́ kọ́ọ̀lá lọ́kà ìrọ̀ ìrọ̀ wọn nọ wọn rẹ̀ lẹ́lẹ́ kó tó bá lẹ́sẹ̀ ó tilẹ̀ tilẹ̀ ìrọ̀ ìhòòrì inú náà nà ọ̀ma ní ìrùsẹ́ náà ní kúkú àkúwe àbílẹ̀tọ̀ kan náà kúrò ìrọ̀ àkẹ́tì kú bàwẹ́ka ọ̀nà ọ̀bẹ́ka tó bẹ́ẹ̀ abúlé ẹ̀rú màlẹ́ òrẹ́ bọ́ lọ́kà ọ̀kà hàzà kútó ho wọ̀bẹ̀ ewé náà lẹ́tẹ̀rẹ̀ báwa ni ẹ̀ ẹ̀ ní oní àyà bẹ̀rẹ̀

wosi wa nani wadana hɔ abdulahi ibn umar ma kan wɔ ɛyɛ yɛ ɔbanye hussein ɛdi ni gye yɛ ato ɛka kɛ wɔlɛ kɔ isɛ ɛnɛ nka ɔlɛ kitɛ lɔri ka ɔtu a atɛkɛ na ɔlɛ yɛrɛ abɛ na abɛ dɛ ɛyɛ ahiba taari yi so yɛ nɛ bɛɛ kaanu ki taari yɛ nɛ ɛyɛ apɛrɛ ni abdulahi ibn umar abdulahi ibn umar ɛyɛ buuru anaba yɛ kɛ daadɛ kɔɔda do yi o kaafiri ni a kaafiri ni a pɛtɛ abdulahi ibn umar bɛɛ káàkiri ọ̀nà tẹ̀lé náà káàkiri ẹ̀bí ewé ìlú dẹ̀ mo náà ọ̀mẹ́ ayé náà ní objectivity. abúlé ibùdó tó bẹ́ẹ̀ ọ̀ka ìwùsẹ̀ nǹkan ọ̀gbọ́n ta yìí inú ọ̀nà lọ́kà tọ́sà bìlẹ̀ kọ́min kọ́tọ̀lù abẹ́ẹ̀kẹ́ wọ́tàánù wà họ́ọ̀kà wọ́n ní pẹ̀lẹ́ kẹ́ ẹni wà dáhùn ní ẹ̀dá ní wọ́n ní pẹ̀lẹ́ kẹ́ ẹni pọ́ìdì ní ọ̀nyàn àìdẹ́bẹ̀rẹ̀ ọ̀hásà nínú. nínú ọ̀rọ̀ àná ni pàkó mọ́jà súnjẹ́ wọn náà ẹ̀ bàbá ni mo sẹ́ ní láti ṣe ní kọ́lá fẹ́dọ̀ yín náà àbúlá ìbùn ló bẹ̀rẹ̀ ọmọ àbúta yìí dèrò fòdìrí ẹjẹ́ àmà subhanallah ya abu abdullah ọkùnrin máa ẹ̀wọ́ adábùlá ẹ̀nà òṣèlú náà kàwọn ìní lákà náà fẹ̀ wọ ìní àlẹ́kọ̀ mọ́síkò máa ẹ̀mí mẹ́ta máa túwèé kuma ẹ̀mí máa nyẹ́ bá wáyà wà mi ní sọ́wọ́n náà nù. قد بلغني أنه قد كاتبكم قوم من شيعتكم بالكوبة يدعونك إلى الخروج إليهم قد تموكك وعني أني الشيعة أنا كشيعة ونيني بي أقول لك أنا هنون أنا قوي كوبة أقول لك دوكا فإني سمعت أباك يقول ما هم ندواك أما إيه هذا سيدنا اليوم أكاكا إيه بالكوبا عايزين احنا الكوبا والله لان هذه كل شيء بين دوحه ده لقد مللتم وقدت وقدتكم ومنوني وقدون اف امين والله مريت كنا كل كما فينا ناني هراون مبي يا وان كوبا لي داون نجي كنا كل داون ناني هرامن انا نوا من هو عندنا إذا إذا أبو سعيد الخدري وقدر ما ساجر أما نكارو حسين حسين بناينا ejele kutewa ba kore kuboro dizu de situ me kawo ile zuro tu da bo da le kuje tena tena ne bi ute ni kura ku tena kuma da dizu ute ni kato are le kuje telo tu da da ba le mo ama o tu da kula jẹ́rẹ́ ẹ̀rẹ́ ní ìmọ̀ àmà ẹ̀rọ àmà ọ̀nà rẹ̀ ṣọ̀nà pọ̀ tọ́nu bí anẹ́nẹ́ anákùnrin tẹ̀wá ọ̀dọ́ náà sàbálà dẹ́dẹ̀dẹ́ ka yìí ẹ̀yìn sọ àyè máa ẹ̀họ́ àbáyà àtàràtọ̀ ẹ̀rọ ọ̀dọ́ sí ìfúnta. táàmì ẹ̀yìn ìbànyà ni tẹ́mẹ̀ ọmọnà ẹ̀dẹ̀ nímọ̀ náà kúrẹ́ kú àtúwẹ́ mọ̀ ẹ̀sìn kẹ̀dẹ́ èyí ti sọ́ọ̀yì ìdí ọ̀nà sí àmì èrò mọ́nà ọ̀nà máa tó wà tó خالد عبد الله ابن زياد so after ọ̀rọ̀ tó kọ́ after remarkable adáre gẹ̀wá ẹ̀tẹ́ mo lọ máa ń bọ̀ yọ. ìgbà tí a máa yẹ tó kókó yẹn náà nẹ́sẹ̀rẹ̀ ẹkú ìtọ́sídẹ̀ ẹ̀ máa yìí máa yẹ pọ̀ ni on friday inú mi ti bú yìí ìdáwọ̀ mi kóró. àbá anásàtà dọ̀ lẹ́yìn náà lẹ́yìn lẹ́yìn ètù wa hàn náà bá wà láwọ̀ kóró lẹ́ẹ̀ka ọtíbi hussein ibn ali ọ̀nìyà àti kújá náà ní ali ibn hussein ọmọ náà ìgbà náà yíjá náà náà ali ibn hussein. ọ̀dọ́ mi ní kápẹ́ ọ̀dọ́ mi. adáwọ̀ àwọn ọ̀rẹ́ ń wọlé ẹ̀ríkà ájọ́ tó mú rí ọ̀gbìn ẹ̀yà ni lọ́ọ̀dà káyé ọ̀dà káyé dé kọ̀mọ́dà náà tẹ̀lá ayé náà kọ́wé òyìnbó dé láti kọ̀mọ́dà náà náà ṣàmùrú ibùdó tó jóṣe ṣàmùrú ibùdó tó jóṣe lọ́nà òwú wẹ́hàkùn sàkìlẹ́kùn mọ̀hájùkùn orí tó bí ìwọ̀n tó lọ́wọ́ ọdún ọjọ́ òdòmí yà ọ̀nẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn wọ́n nìní àzọ́ mọ̀rẹ́ òdòdó ẹ̀ṣẹ̀ yìí ẹ̀yàn ní kábíyà wa hussein ọ̀hún ọ̀bẹ sátà náà bá àwọn àwọn lọ́dọ̀ ní kábíyà ẹ̀yẹ́ ti ní kábíyà ẹ̀rẹ̀ jẹ́rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn bẹ́ẹ̀ náà kábíyà sẹ́yìn náà hussein níbẹ̀ náà ṣe ọmọ ní múùbù ṣe dáwọ́ kó lọ́kùn fẹ́ ń tẹ̀tẹ̀tẹ̀ lọ́dà ẹ̀ka ojú ọ̀n ẹ̀rọ yà ń kádà mẹ́rẹ́ lọ. ọmọ ní kọmọ ní ṣẹ́yìn náà lè ti jílẹ̀ tó ètò táwọn náà mọ́nà á ní ní jílẹ̀ tí náà ti ka tó ń lọ ta. àbọ̀tà bí yẹlẹ̀ ẹ̀kọ́ náà ń tó múrí kọ̀kẹ́ rẹ̀ lọ́kọ̀ èrè ẹ̀rọ náà yà wá ká ana lẹ́dí sàmátìní ìkúnmi háìdárọ̀ ẹ̀mí ọ̀nyàn èrè bọ́dọ̀ nyàmì ẹ̀mí kẹlá dɔkta kó fẹ́ mú tiẹ̀ tẹ wáyé bẹ́ẹ̀ ni dé nílé do àná ẹ̀ máa káì dɔkta àkùdí mu gàbẹ́ nínú ọmọ nìní lẹ́bẹ̀ẹ́ káfíń dẹ́wù bẹ́ẹ̀ ní afẹ́ rọ́jò lọ́wọ́ àwọn ọ̀dọ́ rọ́jò lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ náà wọ́n lọ́rì sí náà ní ibùdó àná ọmọdé ọ̀kàlákà ọmọdé ọ̀tẹ́ àpẹẹsánà òkùté sísánà ní wọ́tọ̀ ọmọdé ọ̀tẹ́ wáyé ní ẹ̀hún àti lẹ́nu ìdá àwọn ẹ̀ka ká wọn nìka máa nà ẹ̀ka nà wọ́tọ̀ náà káyọ̀ ọ̀dẹ́ wàhùn ẹ̀hún náà àbá nyina àdùkúmá wọ́tọ̀ ẹ̀kọ́ ti dẹ́nu kan inṣẹ́ àgbà ọ̀tẹ́ lùsẹ́yìn dẹ́wọ̀n ẹ̀tọ́ sinanu ibnu anas mikorin sinanu ibnu anas annahayi ọṣọ ohun dọ́ka ẹ̀rẹ́sùn dọ́ṣọ́ ọ̀rùwọ́n dọ́ṣọ́ ìbánu dáàjọ́ ṣe ń wọlé dáàjẹ́ sáà mọ̀ orí ìjọ́jọ́ adúntún orí ìrùsẹ́yìn ìjọ́rè kóró ana fi nù mọ́lì àtàbílẹ̀ náà wọ̀nyá wò dẹ́sí fáìtì àbílẹ̀ ana fi nù mọ́lì ìjọ́rè ti kóró lọ́kà yá sàdám wàlọ́hì lẹ́ àtúwà ànà máa ṣe òṣìṣẹ́ ìdílé mbànyẹ kúkányé kúkányé wà jẹ́ máa pọ̀nyé wà wọ̀rẹ́ sọ́nà wọ̀. لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يقبل موته قضيبة من فيه. ماذا أنتم من جلوة جوشن وان؟ أنتم من أنا أقول من كذا wọ́n ẹ̀wọ́ ẹ̀wọ́ ojú ló ní màá yàn ká yàn ọjọ́ àwọn ẹ̀wọ́ máa mẹ́. Àtàdé ọ̀nà àmà sí ìdùnnú máa dì. Òun rẹ̀ mẹ́wọ́n mẹ́ẹ́ mọ́lẹ̀ mẹ́. Òun òbí ẹ̀ bá rẹ̀ kọ̀rọ̀ kọ̀ wá kódà sí tóbi. Bí akọ́kọ́ wà á dùn sún náà wẹ̀. Wà á ti ṣe ẹ̀dọ́ àhẹ́ ọkọ́ mọ́rí wọ̀nyọ́nyà ìyẹ́ wọ̀nyọ́nyà. Ẹ̀rí dáńtẹ̀ ní kẹ́ wọ̀nyọ́nyà ebisi ewa ewe na mana biblia eh, na awuru ka awanya onya nne tumo eh, yi na ewe na awuru ka awanya onya nne enya ruwe na libo eh, na onye eboro uwe ọnọbọ aruwo hipopore sekusha eka ọsawa me eruwo bụ nya si na tibe wájẹ oúnjẹ tẹ̀lẹ̀ ilé anáìka àwọn ènìyàn hàn sọ̀nù yẹn lọ wọ́n ti pàpà àyẹ̀ ń ṣe náà lè anáìka ẹni hùsẹ́ náà wò yẹn lọ́nà ẹnu ní ti ń jẹ ọ̀n tí bàbá ọ̀nà bí jaaba ibnu ali abbas ibnu ali abubakar ibnu ali muhammad ibnu ali àti usman ibnu ali léṣe ní alẹ́ ẹ̀hẹ́ anabi broda bi hussein ẹ̀ bàyìn náà nára ẹ̀ wọ̀ fún wa ẹ̀nà àtẹ̀sánná rẹ̀ fún yẹ́dí hussein ọmọ ọ̀dà ayé abdullahi ibn hussein àti ali anáyà ali al-akbar ayé ali ibn hussein náà zayn al-abidin ọ̀ yìí lọ hẹ́nà àmọ́ náà ali al-akbar ìhọ́nà rẹ̀ wọ̀ ni. ọmọ ìrìnà ọdọ ọmọ ayé báyọ̀ lóòdì náà ìdúrà bẹ́ẹ̀. ìní ẹni hasan ìyẹn ẹ̀bẹ̀ náà ẹ̀nẹ́rẹ́sẹ̀ ń jẹ́ náà abdullahi ibn hasan àti alkọ́sì àti nana ní àtọ̀ náà ẹ̀ bùbákà. sẹ́mẹ́dà mọ̀nà ní àbúbákà ló mà nínú ẹ̀rẹ́ ńlá ìnìjẹ́ mi yẹ. ẹ̀dẹ́ ní ẹ̀dọ́ kàbúbákà àti náà ọ̀rọ̀ súnmọ́ ní ẹ̀wẹ̀ ẹ̀dẹ́ náà mọ̀ ẹ̀dọ́ ẹ̀dẹ́ àti àníyẹ yẹ. ẹni abúlé àfíìs àkàkì àfíìs mi ní ọ̀nkọ̀lé ọ̀nkọ̀lé hùsẹ̀ nánà wà ọ̀nkọ̀lá. adáwòye بعدين عبد الله بن عقيل عبد الرحمن بن عقيل عبد الله بن مسلم بن عقيل أبي مسلم بن عقيل أنا جعفر أنا أقول جعفر lẹ́yìn ẹni bẹ́ẹ̀ sẹ́yìn náà lé náà rẹ̀ bí ọ̀nkùnrin hussein ẹ̀yà nìbá rẹ̀ wọ̀ ẹ̀rọ ààyè àwọn ibn jafar láti muhammad ibn jafar àbúrẹ́ náà ni wọn máa kọ wá wọn ní mú ọjọ́ mọ̀ kẹbíir àti tarihu khalifa ibn hayyan abúlé nínú yìí náà bí isnadi sọ̀hí ẹ̀yẹ́ náà mẹ́rin náà ni. ányọ́ ah, iná ni kí zayn ojú oh, muawiya despite that ga kìláàbà nínú àtúnṣe àkọ́ńtà ẹ̀ kìláàbà náà láì tọ́ọ̀lì. àdánù náà ti yọ àdánù ọ̀rọ̀ muawiya ò nyẹ́ ikọ̀ sísọ ọ̀sìn kìláàbà ẹ̀rú já àmọ́ ẹ̀dẹ́ ẹ̀yàn nílẹ̀ ẹ̀ka ìwé jẹ́ nana zẹ́ ìdá ọ̀nà ògùnzẹ́ ẹ̀mí náà wọ́n ti kọ́ máa tẹ̀ sá mẹ́yìn bí àrẹ náà wọlé nàjẹ ayọ́dẹ̀dẹ́ yìí àbá wọn ẹ̀nẹ́ hussein ẹ̀nẹ́ hussein zan ẹ̀ ìnánu ibùnú ibùnú anáàtì ó gbọ́dọ̀ ẹ̀yìn dọ ọlọkùnrin ìwé ní ẹkùtù ní ọkà ó fi bọ́tù mìíràn sàrí ọ àkọọ́nà ìwé náà ilé ẹnẹ ìwé ẹ̀wọ̀n ni a nọ̀ bọ̀ àmá ọmọdé ti tárí hu islam èyí àwọn aṣọ ìmọ̀ ọ̀hún mọ̀tún ọ̀rẹ́ di àmẹ́ ìwé ní wàá fọ́ọ̀gù rẹ náà ọmọdé ọ̀rẹ́ nìyà kẹmà ẹ̀ṣà káyà fẹ́rẹ́ rẹ wọ́n ti àdúwé náà ẹ̀wù náà tẹ̀rẹ̀ ní ọ̀dọ́ di ẹsẹ̀ góòyì ẹ̀wù náà tẹ̀rẹ̀ fọ́ọ̀mù ló di ẹsẹ̀ góòyì ìwé náà tẹ̀rẹ̀ ó wọ́n wá ń tọ́nú yẹn zaba ya tu yɛtɛri yɛ na tɛlɛ bɛ ka kɔrɔ wɔn nɔri golipo gani mɛza yi golipo gani ɛnyɔ ni tɛlɛ gani ɛnyɔ ni tɔbɔ yi tɔbɔ yi a bɛ na yi tɔbɔ yi tɔbɔ yi golipo gani tɛ sɛbi a ɛnɛ yɛ tɛlɛ hundred years ne su ɛnɛ tɛlɛ tari yi o da yɛ tɛ ka ni tɔrɔ yi kama àgbéga ọ̀dọ́ aláìka o àìka o do mọ́nì ọ̀hún mọ́nì olówó àjọ bíi ọ̀dọ́ ẹ̀kọ́ ìjọna rẹ̀ ẹ̀dọ́ kí ẹ̀wá ka ń múra wá kó ń múra dọ́là ló kúrẹ́ náà wà kẹ́ wọn nà wọn àwọn aṣọ ní sùnmù lọ́dọ̀ sí ìta wọn ọdàdé wọn nà abẹ́rẹ́ oníkà ẹ má àgẹnyà wọn nà wọn sọ kábẹ́ ẹ̀dá fún kọrọ sí ẹ mi wọn nà ọdọ òfin mi ìdáná islam mọmọ ẹsẹ rẹ aláwọ òdòdó wọn nà ọ tẹ ẹ ìdáná kẹnyà fún mi sí àbọ̀dọ̀ wọn nà ọba tó ọyà àgbà ìjọ yìí. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ادفع عنا الغلا والوبا والربا والزنا والزلازل والمهن وسوء الفتن ما ظهر منها وما بطن عن بلدنا هذا خاصة وعن سائر بلاد المسلمين عامة يا أرحم الراحمين اللهم اجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى برحمتك يا أرحم الراحمين اللهم اللهم آتنا في الدنيا حسنة وقولوا آمين اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلنا من أوليائك فإن أولياءك لا خوف عليهم ولا هم يحزنون اللهم اجعلنا من حزبك فإن حزبك هم المفلحون إن حزبك هم الغالبون اللهم اجعلنا من جندك فإن جندك هم الغالبون اللهم اجعلنا من المجاهدين المجتهدين الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم يا أرحم Amen. اللهم انصر المسلمين المستضعفين في كل مكان وانصرهم في فلسطين وانصرهم في شيشان وفي الافغان وفي الصومال وفي انحاء العالم كلها اللهم انصر المسلمين المجاهدين في مشارق الارض ومغاربها برحمتك يا ارحم الراحمين اللهم عليك باليهود اللهم عليك باليهود اللهم عليك باليهود عليك باليهود وامريكان اللهم نجي اخواننا في فلسطين كما نجوت موسى من فرعون إنك على كل شيء قدير اللهم نجنا من فرعون وعمله من فرائم هذا الزمان اللهم نجنا من من أعمالهم اللهم نجنا من ظلمهم يا رب العالمين علي اللهم عليك بجميع التغاة عليك بجميع التغاة اللهم عليك بهم جميعا إنهم لا يجزونك أبدا يا ذا الجلال والإكرام يا رب العالمين إلهنا يا ربنا ومولانا أما أمرتنا بدعائك وأمرتنا إجابتك ونحن قد دعوناك كما أمرتنا فتجد لنا كما وعدتنا إنك لا تغيث الميعاد وارض اللهم عن الخلفاء الأربعة وزراء نبيك محمد صلى الله عليه وسلم ذو القدر الجلي والمكان العلي أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو نورين وعلي أبي حسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أرض عنا نحن معهم بمنك وكرمك وجودك ورحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث والحمد لله رب العالمين قوموا إلى صلاتكم يرحمكم الله الله Yeah. صلوا فإن تسوية الصفوف من تمام الصلاة الله أكبر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 العذاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يدبر أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى فإذا خفت عليه فألقيه بالجم ولا تخافي ولا تخزني إنا رادوه إليك وجعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وهدنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولد لا تخافي أن ينفعنا وهم لا يشكرون وحرمنا عليه المواقع من قبل فقالت هل أدلكم على أهل بيته يكفلونه لكم وهم له ناصرون فرددناه إلى أمه كي تقر عينها ولا تأمن ولتعلم أن وعد الله نص ولكن أكثرهم لا يعلمون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 فلما بلغ فلما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين فدخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فركزه موسى فقد عليه قال هذا من عمل الشيطان إنه عدو مذل مبين قال رب إني ظلمت نفسي فاغفرني فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فلما أن أراد أن يبتش بالذي هو عدو لهما قال فأصبع بالمدينة خائفا يتعصب فإذا الذي استنصره بالأمس يستطرقه قال له موسى إنك لطوي مبين فلما أن أراد يبطش بالذي هو عدو لهما قال يا موسى قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمر إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين وجاء وجاء رجل من أقصى وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فأصبح في المدينة خائفا يترصد قال رب نجني من القوم الظالمين الله أكبر الله أكبر الله أكبر